وقد فاز فوزا عظيما عباد الله ولكن nínú àwọn ìlú lórí wa òun náà ní káfí káàbò mọ́lẹ̀ káfí òkú káàbò mọ́lẹ̀ ọ̀ràn ìrẹ̀lẹ̀ yìí jẹ́ lórí gbogbo àlùmọ́ kíkí kára wọn pẹ́ nínú wa àwọn ẹni tó ń mú iṣẹ́ káàbò mọ́lẹ̀ tí wọ́n mú pé lọ́nà tó fi jẹ́ kí tí òkú mùsùlùmí bá kú àní ìfisílẹ̀ bá pàṣẹ lókè pẹ̀lú àìsí nítorí pé tí gbogbo wa pátá polówó wa tá a bá pọ̀ láti jẹ́ ike arí nínú wa àwọn ẹni máa lọ sí òkú mùsùlùmí sí gbogbo wa pátá láti pàṣẹ lọ́wọ́ rẹ̀ lẹ́dàá wa torí ìdájọ́ kásìn òkú fọ́ọ̀rù kìfáyà ọjọ́ ọ̀ràn yìí tẹ́gbẹ́ táwọn kan bá ti ṣe ẹ̀sìn òsì lórí àwọn ìlú kùmà eléyìí tí ẹ máa wọlé wọn nípa Islam tó kò lè lórí torí tá a bá fi òkú sílẹ̀ lókè pẹ̀lú dáàbò mọ́lẹ̀ a ti fi iye rẹ̀ a ti fi ráàyè àpọ́nlé ọlá àti àtìlọ́rùn tọ́lá ti fún mùsùlùmí a ti bàjẹ́ nìyẹn yóò ti tún tara pé akọ̀ láti gbèsè yóò ti nǹkan tó ti pín rùn òórùn yóò tẹ̀lé sí yọ àlàyé lẹ́nu kò ní jẹ́ kí wọ́n rí mú mi kálọ́bà kórìíra jíjẹ́ tá a jẹ́ èèyàn àbí ká máa gbìyànjú láti rí i pé tó kù bá kú àwọn ọ̀gá nínú wa wọ́n lọ sí ìlú àti gbèsè ọlọ́run ẹgbẹ́ nígbà wa wọ́n sọ fún wa nínú àlùkò áàlù wọ́n lè tó máa amáyájọ́ òun fún àkọ́bá wa lẹ́yìn rẹ̀ onáyẹ ọlọ́run ẹgbẹ́ nígbà wa ìlọ́gbẹ̀ mi rẹ̀ lọ́pá ó sì gbèsè lọ́sàárì àpọ́nlé lọ́nà tó nítorí pé tí ọba lóbi tá a bá fún wọn ṣe wá ní ọba tẹ púpọ̀ ọba tẹ ní tó ní ìkan lọ títí eléyìí náà ní ní ìgbà tí ewúrẹ́ àbálòpọ̀ bá kú ẹgbẹ́ ti gba ìgbàgbà náà yọ wà orí èkó ìgbẹ́ náà yọ wà tí òun rẹ̀ yọ máa yọ fún mi yẹn lẹ́nu tóní kálukú ọmọ ọkọ ọdún tó máa ti máa ti tọ́ wà tí wọn sì ní mọ́wọ́ kúrò mú wọn àti sábà rí káwọn sí náà ti ti ọ̀ràn yẹn ló jẹ́ káàdì òkú ṣe kọ́lá tó ti pẹ́ ní tó pè yẹn kẹfẹ́ rí ni o ó wá nínú ẹgbà wọ́ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àbúkálùkà alùpàdé lọ́dí ọ̀gbọ́n ọ̀gbọ́n أن رسول الله صلى الله عليه وآله وسلم أمر يوم بدر بأربعة وعشرين رجلا من صناديد قريش فقذفوا في طوى من أقوام بدر في قوى من أقوام بدر الحديث رواه الإمام البخاري قال صلى الله عليه وسلم أقبل كفر يمن للوم مما أنتجع بيننا مما أنتجع قريب lọ́jọ́ fún wọn ta ọkọ̀ gbálẹ̀ ànábi ní fún ọkọ̀ ọ̀dà sínú kàga kàga tó ṣe é ké wọ́n fi òkúta wọ́n fi máa mú sí nínú wọ́n má bàa máa fa ya eléyìí ti ń bẹ ní bálò ọ̀kan nínú àwọn àtàlà bálò torí rẹ̀ alẹ́bìnrin wọn dọ̀ fún àwọn àgbà nínú àwọn gbèbèrè kúrẹ́ẹ̀lì wọn dà sínú kòtò kọ́ máa dé sáré wọn. èso túmọ̀ sí pé tó bá gbọ́ kan nínú àwọn akọ́jọ́ mọ̀lẹ́bí wọn mùsùlùmí àbí iye kan àbí ìbátan rẹ̀ èló sọláìsì ẹni náà wá sọláìsì ní káfíìn àwọn arẹ́nìkan nínú àwọn akẹ́kọ̀ọ́ kékeré ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ àtàyà rẹ̀ palẹ̀ rẹ̀ má lọ sí ìwọ́jọ́ ọjọ́ mùsùlùmí yẹn tó yẹ pé ọmọ ní mọ̀lẹ́bí rẹ̀ ìwọ́n tó ti kéke bèrè lọ òkúrúkú ọ̀nà ọlọ́gbẹ́lẹ̀ kọ́ńtọ́ sí torí kọ́mọ bàmọ́ tó rò para yìí kẹ́rù ti ṣẹlẹ̀ kíkẹ́ bàbá àlè ìgbà àbíkọ́lù ọ̀bí ọ̀gbọ́n àbúkọ́lù òkú kékeré ní ìgbà àwọn pàtì ohun wọn tuntun àti sẹ nítorí pé tí ẹnìkan bá fi sẹlẹ̀rì tó kú nínú àwọn kékeré táwọn bá ti mọ̀kọ́ lẹ́nìkan tọ́jú èèyàn rẹ̀ nú àwọn mùsùlùmí òun ní kápíkù àti sáàyàn rẹ̀ òun ní gbìyànjú àti lọ gbé sí òun ní ti lọ́yẹ káwọn máa rẹ̀ káwọn wá sí ọwọ́ àgbẹ̀ ẹ̀rọ ìṣòro bá àdúgbò làbẹ́rẹ́ báwo la ti ṣe ṣe òkú ẹ̀gbọ́n bàbá rẹ̀ anábìrì kọ́pẹ́lẹ̀ kọ́ lọ́dọ́ sí kókó ìlà kọ́pẹ́lẹ̀ kọ́ lọ́dọ́ sí kókó ìlà ó lè gbàgbẹ́ ó ti ra rẹ̀ bá jẹ́ nígbà tó ń ṣe kékeré ó ti ra rẹ̀ bá dára rẹ̀ jẹ́ nígbà tó ń kọ́ láti gba ìsìlám ara rẹ̀ ló ń ṣe ìjọ́tọ̀ bá kú ìlòjì ẹ̀sìn ọ̀daràn rẹ̀ ọ̀rọ̀ nítorí kí ẹ bá jẹ́ mùsùlùmí náà wọn tó lọ fi sílẹ̀ sáyé kọ́tọ́ tí wọn kọ̀ bá mu títí wù lé kéré ma wájú máa náà ni wọn kópa nínú àtúnṣe ọlọ́mọdé ìgbà wo lọ́nà ṣe òkú wa àwọn àkókò kan Muhammad sallallahu alaihi kàdé a gbọ́dọ̀ sí àwọn òkú wa nínú rẹ̀ kẹ́rù ti wá nínú àdébí ọ̀kùbà ibn Amir ọ̀rí ọ̀gbọ̀n kàdé pé a gbọ́dọ̀ sí àwọn òkú wa nínú ti wá nínú àdébí رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم أني ثلاث ساعات كان ينهانا رسول الله صلى الله عليه وسلم أن نصلي فيهن وأن نقبر فيهن موتانا أما أخوكم متى كوا سنبي كفوا لازم سنافلا ننوى oṣù kọfọ wa láti máa gbé àwọn òkú wa sínú sáré láwọn àtò mẹ́tẹ̀ẹ̀ta حين تطلع الشمس بازغة حتى ترتفع نيك ìgbà tí máa ń yọ àsìkò tó ń yọ lọ́wọ́ ẹ gbọ́dọ̀ gbókù sínú sáré ẹ sì sòrò fún títí tí ó fi yọ tán títí tí ó tún fi gbéra sókè tóòrùn bá ti yọ tán tó gbéra sókè ìgbà náà ìyẹn ni pé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí ìgbà tóòrùn bẹ̀rẹ̀ sí ní yọ ìgbà náà lásìkò tẹ́ tó lè sin òkú yín sínú sáré ìgbà náà sì lásìkò tẹ́ yẹn lè sin náà ṣì yẹ̀kó mọ̀kọ́ ìmọ̀bọ̀ yẹ̀rọ ní àsìkò tí ọjọ́ bá kárí ọjọ́ bá kárí tó wà látàrí ẹ̀ wọ̀rọ̀ gbókù sínú sàárè ẹ̀ sì gbọ́dọ̀ sínáfílà nínú rẹ̀ hatta tamila shams títí tí ó tí ó fi di pọ́ yẹ̀tàrí tó bá ti yẹ̀tàrí sí wàhálà ń bẹ̀ bákan náà wa hina tudayyifu ash-shamsu lil-ghurub àti ìgbà tí ó tó bá dẹnu kọ́ àti ọ̀ ẹjọpọ wọtán dáadáa hàtà tọkùrù nígbà tó bá wọtán dáadáa ìgbà náà lẹtọ lè ṣe náfìlà ìgbà náà lẹtọ lè gbé àwọn òkú yín sínú sàárè wọn. àdìsí ń tọ́ka sí pé ẹ gbọ́dọ̀ dáwọ́ ẹ gbọ́dọ̀ sí àwọn òkú yín kẹgbẹ́ wọn sínú sàárè lásìkò yìí. eléyìí ló fà á jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n sọ pé haramu ni o ká gbé òkú sínú sàárè nígbà tí oòrùn yọ lọ́wọ́ títí tí ó fi yọ dáadáa tí ó gbéra sókè ìgbà tí ọjọ́ kan rí títí tí oòrùn fi yẹra rí àsìkò tí oòrùn wọ̀ lọ́wọ́ títí tí ó fi wọ̀ dáadáa ní ìgbà tí àwọn míì àwọn sọ pé akàkórira rẹ̀ ni kìí ṣe haram ṣùgbọ́n tá a bá wọ àdéhùn yìí dáadáa á rí i kò sí nǹkan kan tó sẹ́rí dídé wọ kíkọ̀ tí wọ́n kọ̀ fún wa yìí lọ sí di níta kan kórìíra torí ẹ̀ ló ti jẹ́ pé ìtọ́kàn balẹ̀ sí oní àná pé haram ni haram ni ká ṣe náfìlà láwọn àkókò yìí haram sì ni ká gbókùn sínú sàárè láwọn àkókò yìí. wọ́n bẹ nínú nǹkan tó wà nínú àgọ́yé àwọn èèyàn míì wípé kọ̀tọ́kọ̀tọ̀ ọ̀nà wípé ká sin òkú lálẹ́ tókù bá kú lálẹ́ káwọn á máa gbé lọ sórí tẹ́ ká lọ bò mọ́lẹ̀ lálẹ́ yẹn àwọn ẹbí máa wò pé kọ̀tọ̀ nítorí àdìsí kan wá wípé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n dárúkọ ẹnìkan nínú àwọn sàhábà wọn ní ìgbà tí sallallahu alayhi wa sallam dárúkọ rẹ̀ àwọn sàhábà wọ́n wá ní à ọlọ́wọ́n bá ti gbẹ̀mí lóru a sì ti fi aṣọ tí a fi lára wọ́n dà a ti lọ bò mọ́lẹ̀ láti òru nígbà tó kú sọlọ ọwọ ajagbe ma wọn ọwọ ajagbe ma wọn níbi àti máa sin òkú ọjagbe ma wọn níbi àti máa gbó òkú mẹlẹ lóru hatta yusalli yàrá ṣáájú kóhun tó ti sọ láti sìn wọn la ṣáájú kóhun tó ti sọ láti sìn wọn la bẹ́ẹ̀ ni tó bá gbàdọ̀ bí ba ń bẹ láyé tó kù bá kú lóru tára ń sìn tì láti lọ bí ànábì sallallahu alaihi wasallam kalẹ̀ lóru ẹ fi òkú yẹn sílẹ̀ títí sílẹ̀ ó fi má torí kó lè bá aláǹfààní pé kánàbì sọ̀rọ̀ àlè sẹ́lẹ̀ kó ṣe sọ láti sí lára torí sọ láti kánàbì wà bá ti sókù wa lára a orí ńlá ni o orí ńlá orí pọ́ sọ fún wa nínú àdéhìí kan ó láwọn àtàrí àwọn òkú wọn máa kún fún òkùnkùn sọ láti tí mo bá ṣe sí wọn lára lọ́lọ́run máa fi gbé àwọn òkùnkùn yẹn kú o káwọn náà lè bá àjẹkókò wa ọ̀làǹfààní yìí àfẹ́ dárun má nàbì lójú ẹni sùúrù tí lè fi ma eléyìí ò túmọ̀ sí pé sábà ní bùkátà àlìmọ́ mùsùlùmí ló gbàdé tì jáde ha àbí kan sọ ń parí rẹ̀ òní ìlà ìyàkọ́rọ̀ ìlànà ìlànà àfi tó wá kétú láti mú yàn láti lọ sí òkú yẹn lóru kò sí ní tó burú mbẹ àti tìyẹ ọ̀tọ́ kàti pé ká má sì kú lóru tó kú bá kú lóru tá a ti sọ̀ láti ìjànáza sí lára lẹ́yìn tá a ti wẹ̀ tẹ́tà fa gbẹ̀yìn sí lára tá a wá gbé lọ síbi tá a ti fẹ́ sin tá a ti bó mẹ́lẹ̀ lóru yẹn náà àtẹ̀lọ́ àtẹ̀lọ́ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó wà nínú àwọn àdéhìí náà pọ̀ nǹkan alára ó sì òkú lóru rí kódà fẹ́ máa gbé òkú lọ sí orí tẹ́ níbi tá a ti fẹ́ sin táwọn afẹ́ tó sínú kòtò ṣùgbọ́n tó ti pààrí ìran dáadáa ìsìláàmù tó fi hàn wípé kò sí ní tó burú bẹ́ẹ̀ káta torchlight àfi káta lamp àfi káta ẹ̀tẹ́ná lọ́nà tó fi jẹ́ páàlì ràn ma ìbọ̀lá fẹ́ gbókù wá sí kálíbà àgbẹ̀ síbẹ̀ dáadáa wá nínú hadith eléyìí tó ti pé abdullahi bin abbas radiyallahu anhuma tó gbà wá ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam adkhala rajulan qabrahu layla ọlọ́nà bí gbé ọkùnrin kan sínú sàárì rẹ̀ lóru ọkùnrin yìí kú anabi wa gbé sínú sàárè onítọ̀hún lóru wà ẹsẹ̀rọ̀jọ̀ fi kọ́bẹ̀rẹ̀ anabi wa ni kí wọ́n bọ̀ tán àtùpà tó wọn fi ríran rí sàárè nǹkan ò lè máa bá wọn ṣègbè sí. ẹ sì mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run èèwọ̀ ni ká máa tàtùpà sí orí tẹ́ èèwọ̀ ni ká tàtùpà síde sàárè ṣùgbọ́n gbàtọ́ ti pa abẹ́ gbé sínú sàárè rẹ a sì ríran rí sàárè yún dáadáa a sì fẹ́ gbé síbẹ̀ bó ti ṣe tó àti bó ti fi yẹ òfurufú kan lámpù àbí torchlight àbí nǹkan mí àbábẹ́là ètò ìtí ó ti ká láǹfààní àti ríbo la fẹ́ gbé sí láti gbé síbẹ̀ dáadáa alimami ibn Majah àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé wa ó sì jẹ́ ẹgbàá wa tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ní ẹgbàá wa tó dáa ní hadithan hasan. nbọ̀lá máa sin àwọn òkú wa sí ẹ̀sìn Islam ó fi hàn wá wípé nígbà tí òkú bá kú inú sàárè wọn náà láà máa sin òkú sí òkú èyí tó ti kéré jù nínú sàárì ó náà nílẹ̀ tá a gbẹ́ pé kó lè tọ́ òkú tó kú yìí báyìí tí ó bò dáadáa tí ò ní jẹ́ pa fún mẹ́bẹ̀ tí ò ní jẹ́ pa pánpánpẹ́ mẹ́bẹ̀ lọ́nà tó jẹ́ pé ara rẹ̀ yọ bàjẹ́ kó tó di kó lè jókòó sínú sàárì ń rárá ihò tá a gbẹ́ tó ti kọ́ gba òkú wa láì jẹ́ pa fún mẹ́bẹ̀ tá a kó bẹ̀ gẹ́gẹ́ bí ẹja anú agolo. lábẹ́ òfin ọlọ́ abúlé ọ̀rí pé sáré yìí agbẹ dáadáa lọ́nà tó ṣe pé lẹ́yìn ìgbà tá a bá gbé sínú sàárè yìí tán òórùn òkú yìí ò ní máa jáde ilẹ̀ ó jìn lọ́nà tó òórùn òkú ò ní máa jáde lọ́nà tó ṣe pé yọ́ọ́ máa yọ alàyè lẹ́nu ẹranko abìjà tí sì máa jẹran òní rọ́nà débi ara òkú ọmọ ìyá wa tá a láàbò mọ́lẹ̀ gbọ́dọ̀ ṣàkíyèsí lẹ́yìn. ètò apéjù nínú bó ṣe yẹ mùsùlùmí ó rí òun náà mùsùlùmí ó jẹ́ alahad alahad ni náà ìta gbẹ́ tó jìn dáadáa agbẹ́ sáré yóò jìn dáadáa tí sáré ń bá ká ara ṣe máa ga. bí yàrá bá jẹ́ búlọ́ọ̀kù méjìlá ẹ wá gbé sàárè búlọ́ọ̀kù mẹ́fà nígbà tó bá dé sàlẹ̀ búlọ́ọ̀kù kẹta yẹn ẹ wàá wo ibo ní alùkébìlà ní ara ihò tẹ́tí gbẹ̀yìn ibẹ̀ lẹ́wàá gbẹ ihò míì níbi tọ́jú alùkébìlà ihò míì ẹ wàá gbẹ lọ́nà tó ṣe pé yóò gùn tó bí òkúta afẹ́ gbé sínú sàárè ti gùn ibi tá a fẹ́ gbó pọ̀ nù. tẹ̀bá wa gbẹ́ kòtò yẹn tán sí agbọn abidá kìbìlà wà ibẹ̀ lẹ́wàá kí òkú bọ̀ lọ́nà tó ṣe gbé ẹ̀yìn rẹ̀ nìkan ni ó wà ń ó ti dojú kọ ògiri kòtò tẹ gbẹ́ sínú sàárè ńlá tẹ gbẹ́ wọn ẹgbẹ́ rẹ̀ ọ̀tún ó sì ti fi lélẹ̀ ẹgbẹ́ rẹ̀ òsì ńlọ́wà lókè ẹ̀yìn rẹ̀ nìkan ńlọ́wà ní sísí lẹ̀ eléyìí ni wọ́n ń pè ní alahad sàárè nínú sàárè so bó ṣe yẹ tó sì dáa jù wípé kí sàárè mùsùlùmí kọjá nìyẹn. yéésù olú ìtara máa ń tẹ̀yẹ̀ lásán bólẹ̀ lójú tó ẹ iná a tó àtẹlẹwọ́ jì wọ́n á máa gbókù sínú irú àwọn àtàrí àdàmàdì tá à ń òkú òkè ni wà òkè wà ìpẹ̀tà abala àdàbò kò túmọ̀ sí pa àbò láti rí rárá torí kó kúta aláṣiyún ìtòsítòsí lọ́wà kò jìnnà tẹ́lẹ̀dẹ̀ gan bá fẹ́ jẹ́ ọ̀rọ̀ ọ̀rùn fún láti ta ìpẹ́ dànù ọ̀rọ̀ ọ̀rùn fún láti fẹnu gbé pákó dànù kámẹ́sẹ̀ fi sọ ajá akramakumullah tán ìsìláàmù wa sọ fún wa pé kò sí ẹtì pé ẹ̀yìn rẹ̀ lásán ló sílẹ̀ nìyí ẹ wa wá búlọ́ọ̀kù alámà pàǹpàpàǹpà farangada farangada tó yóò bo ojú ibi tí ẹgbẹ́ òkú ọ̀tẹ́yìn rẹ̀ ti hàn yóò bo ẹ̀yìn rẹ̀ búlọ́ọ̀kù yẹn fẹ́ kó ṣe farangada lọ́nà tó yẹ pé àní tẹ̀sẹ̀ máa gbé méjì léra wọn àbí mẹ́ta ẹyọ kan náà ní sábà ti gbélé bá display yóò bò sábà ti gbé tó bá tún gbé mi sí lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà òbò ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀pọ́n ọmọ ẹ̀yà yín lé ní àpọ́nlé ńlá tí ò ní sọ di bi tí ó ṣe pé tágbàrá òjò bá ń bọ̀ dé di orí rẹ̀ dé di ẹnu rẹ̀ dé di ara rẹ̀ làgbàrá òjò ọmọ sọ̀sì. òsì ní sọ di ntó ṣe pé àwọn ẹranko burúkú tí máa jẹran nígbà táwọn bá ti débẹ̀ wọ́n tètè gbóòórùn pé èèyàn bẹ́ẹ̀ bì tó fi wá jẹ́ pé ẹran tiẹ̀ ni wọ́n sọ di tí wọ́n máa jẹ ìsọ́sí tó ń bẹ́ńbẹ́ ní pàtàkì jùlọ àwùjọ burú bàjẹ́ níbi táwọn èèyàn ti níbẹ̀rù ọlọ́run tó lórí ikú kan ti máa sọ pé òun fẹ́ lo ẹ̀yà ara òkú. ẹni tí a gbẹ́ ilẹ̀ tó ti máa kó tó di pé ẹ fi bìkan ẹ pẹ́ kọ́rọ́ rẹ̀ ẹ wá sẹ̀sẹ̀ gbókù wọnú rẹ̀. olórí ikú kan wá lóun fẹ́ gérí òkú sẹ́wọ̀n tó kó tó débẹ̀ pẹ̀lú òkú ọlọ́run wọn náà níbi wọn ti gbẹ́ sàárè anabi wa muhammed sallallahu alayhi wa sallam anabi ni alahdu lana wa shaqu lahum ká gbẹ́ sàárè kó jìn káṣẹ wa pẹ kọrọ bí tá a gbé sí ní alkibla sísàlẹ̀sàlẹ̀ sàárè eléyìí ni tàwa mùsùlùmí o àmọ́ kákan gbẹ́lẹ̀ kábọ lójú tòrò irú èyí táwa ń sẹun anabi ni tàwa kéré rí wọn bó káta káta kéésì kásá kéésì ọ̀kan nínú àwọn sábà òun náà ní Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu àgbà nínú àwọn sàhábà tánà fi sallallahu alaihi wasallam tó ti sàdé àlùjáná fún látàyé ń bí tí bàbá yìí ń pọ̀ kakú lọ́wọ́ wọn ni alḥidoli laḥda wa anṣibu alayya tina nasba kama suni'a. برسول الله صلى الله عليه وآله وسلم ألحدوا لي لحدا وأنصبوا علي اللبنة وأنصبوا علي اللبن نصبا كما فعل برسول الله صلى الله عليه وآله وسلم ولأتبتع لي فمي ẹ wá pẹkọrọ ọbẹ jẹ gbèmí sí nínú sàárè yìí ní àdójúkọ àlùkébílà nísàlẹ̀sàlẹ̀ sàárè ẹ̀yìn mi jẹ́ wàá sì sílẹ̀ ń ẹ kó àwọn búlọ́ọ̀kù alámà kìí ṣe búlọ́ọ̀kù símẹ́ǹtì àwọn búlọ́ọ̀kù tí wọ́n fi àmà ṣe ẹ fi bu ẹ̀yìn mi ní fífi boni lẹ́yìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tá ànábì wa eléyìí náà nì èèyàn ti tán ní ìwọ̀nba ti ìsẹ̀mí òkè pẹ̀ yọ wá sẹ̀mí sàárè nù. akramakumullah à ń bùkátà muslim ló gbàdé sí wa à ń bùkátà gbogbo gbà tí a bá rí ọ̀rọ̀ kan nínú alukur'an àbá rọ̀rọ̀ kan nínú sallallahu alayhi wa ká máa gbàgbọ́ yé rẹ̀ lágbọ̀ọ́yé tó péye kó tó di pàápàá lò àbáfi ẹlòmíì náà sọ̀rọ̀ ká má bàa ká ti ẹlòmíì lọ́nà. ẹ̀rọ àdìsí bó ti ti wáyé òun náà ni ẹlòmíì sì gbọ́ tó fi si ẹjọ́ dá wọ́n ní ìlú kan òkúkú ní nǹkan bí òòrì ẹ̀ òun wá sọ yìí pé àṣìṣe ń bẹ nínú ọ̀nà táwọn èèyàn ń gbà sìnkú wọn bẹ náà ṣá máa fi bo òkú malẹ̀ wọn ni ah, ẹ sọ fún wa bó ló yẹ ká sí ẹ mọ̀ pé olódò kúkú làwà àwa fẹ́ pẹ́ sí. ustaz bá ní bẹ́ẹ̀ sì máa ṣe ní ìsinmi pé tó bá ti kú tẹ bá ti gbé sínú sáré ẹ máa da ìpẹ́lẹ́ wọn lórí ní tààrà ẹ̀sẹ̀ ẹ̀yìn da ìpẹ́ ló lórí tààrà ni ó yẹ jẹ́rù lẹ́tẹ̀ ń gbẹ́ náà sẹ́wọ̀n kẹ́sì sẹ́sẹ̀ kó ẹnìkan bíi pákó one by twelve ẹ kó lórí òkun tíbi kan bá tún fẹ́ sílẹ̀ àwọn àkóso máa dá koríko kíkẹ́ kọ́ má bàa jẹ́ pé ìpẹ́tà ń dá sóòpù lórí òun ara òkú ni wọ́n máa lọ tààràtà àbí bẹ́ẹ̀ pẹ́ lẹ́ẹ̀ máa ń kú tọ òun á sọ pé rárá pákó wọn àníjẹ á sọ máa dé pẹ̀lú òkú ni pé kẹ bọ ẹ̀dá lù bọ pé kí ló rò pọ̀ ẹ̀rọ pé bígbà nna nna. so ńgbà tí wọ́n sọ̀rọ̀ ni wọ́n gbà Ah, mẹ̀sì ẹ̀yin tẹ́ mẹ̀sì ẹ̀rí rẹ̀ dà lọ́ba máde tì wá àbẹ́ nǹkan kí ni àdìsí ń sọ àdìsí ń sọ̀rọ̀ ìwọ ń sọ̀rọ̀ irọ́ lásán torí ló kí ó ọkàn fẹ́ sí àwọn èèyàn lọ́nà ló kọ́ ọkọ kí o kí o wọ́n lọ kọ́. nítorí sọ náà di tìlẹ̀ gbọ́ yẹn ó ní sọ bá kú tẹ́ bá gbẹ́ sáré fún mi tán ẹ wá pẹ kọrọ bí tẹ́ gbé mi sí ní àdójúkọ àlùkébílà nísàlẹ̀ sàlẹ̀ sáré lẹ́sẹ̀ wá gbé bí tẹ́ gbé mi sí lẹ́gbẹ́ bí tẹ́ gbé mi sí ẹgbẹ́ níbẹ̀ e tẹ̀bẹ́sì gbókù síbà kọ́kọ́jú sáà kébìlà kọ́fì ẹgbẹ́ ọ̀tún lélẹ̀ ẹgbẹ́ òsì wà lókè kí ni ọkọ̀ sára yín ẹ̀yìn ẹ̀yìn rẹ̀ nìkan ló kù tó sílẹ̀ àti bo wájú ẹ̀ àti bo ẹ̀gbẹ́ ọ̀tún rẹ̀ àti bo ẹ̀gbẹ́ òsì rẹ̀ ẹ̀yìn nìkan ló wà ní sísílẹ̀ ẹ̀yìn lẹ́wàá mú búlọ́ọ̀kù eleven eleven eleven búlọ́ọ̀kù tí wọ́n pa màtẹ́ tí ò sí kẹ́míkà kankan bẹ́ẹ̀ òní wọ́n pè ní eleven lédè lárúbáwá abẹ́ ẹ̀gbọ́n náà àti ìsìnkànnì tánàbì sallallahu alaihi wasallam pé àpèjúwe mi àti àpèjúwe àwọn ànábì tó ti síwájú ó dàbí àpèjúwe ẹni tọ́kùnlé kàní tílé náà rẹwà tó dáa púpọ̀ púpọ̀. wọ́n bá lọ gbogbo búlọ́ọ̀kù lẹ́yìn ayé búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan lọ́wọ́ kù gbogbo ẹ̀ wọ́n wọ lẹ́yìn wọ́n kọ́ ha ilé wọn kọ́ tọ́da tó báyìí ilé wọn kọ́ tọ́da tó báyìí kí ló dé tí wọn wá fi búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan tó kù torí èmi lòpin àwọn ànábì salawatu rabbi wa salamuhu alayhi. eléyìí jẹ́ bó ti ṣe yẹ ká máa gbé sáré wa ọ̀pọ̀lọpọ̀ àwáwí àròyé làwọn yẹn máa ń ṣe pé ńlọ́fà làwọn ẹbí lè gbé sáré bẹ́ẹ̀ láwùjọ tiwa wọ́n ní títa bá gbẹ bí a ti ṣe wí yẹn tó tún wá jẹ́ pé sálẹ̀ rẹ̀ láwa ṣẹ̀ṣẹ̀ pẹ́kọ́rọ́ bí tá a fẹ́ gbókù ó súnmọ́ kọjá pé gbogbo ibi tó wà lókè ibi tá à ń pẹ́kọ́rọ́ kọ ya tọba ya intanfẹsẹ ò lè fẹsẹ torí yíya rẹ ó ti sọ eléyìí tá a tá a ní gbókùn sínú ó tún ti sọ di tó tún fẹ̀ ju ti ṣe wà tẹ́lẹ̀ lọ adẹ́tò gbogbo wàtá abala ń tún pẹkọrọ yíya ni ya yíya ni ọmọ ya yíya ni ọmọ ya kò aláǹfààní àti wọn lọ́fà ló fi jẹ́ pé àwọn ilé pẹkọrọ sàárè láwùjọ tiwa tó ibi tá a bá ti rí bẹ́ẹ̀ sí àgbọ̀dọ̀ pàtì. Islam ó fi hàn wá wípé tá à ń bá ń gbẹ́ sàárè ọ̀ràn àyàn ní kò tì. kọ́nà kò ti pé irú ètò náà làwọn afẹ́ gbókù sí a gbọ́dọ̀ gbẹ kó di dáadáa kó di dáadáa kì í gbẹ súkẹ́súkẹ́ le. àbùrọ̀ wa tẹ́sí di gbogbo gbà iná lòkú ọmọ ká wá ilẹ̀ níbi ti rọ̀ tí ó rọrùn fún wa láti máa tètè gbé àwọn ilẹ̀ yẹn láì gbàsìkò láì gbàsìkò àwọn wọ́n lè fi kókù débẹ̀ láti bí aago mẹ́rin kí wọ́n máa bẹ́lẹ̀ títí wọ aago méje kí wọ́n má ti rí àtẹnuwọ́ kan gbẹ́ aago mélòó láwọn akó mbẹ ọba mu rárá ọba mu rárá irú bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bá gbókù bẹ́ẹ̀ kò sí lábẹ́ ààbò torí pé gbogbo náà ẹni pa amábẹ́ náà ni òkè pẹ́ kò sí tara rẹ̀ wà. yóò ọ̀ràn yẹn ni a sì tún gbẹ lọ́fẹ̀ ọ̀ràn yẹn ni àwọn àgbẹ̀ dáadáa àlégbẹ gbàgbó gbàgbó pátápátá bẹ́ẹ̀ ẹni tó ti kú ẹni tó ti kú báwo àní ẹ bá gbẹ kọjá yàrá tiẹ̀ tí ó wà ní ìsinmi ọwọ́ alátọ́dọ̀ ẹnìkan nínú àwọn ansar oní kharajna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam fi janazati rajulin min al-ansar ajáde lọ́jọ́ kan pẹ̀lú anabi muhammad sallallahu alayhi wa sallam láti lọ gbé ẹnìkan sí nínú àwọn ansar wa ana ghulamun ma'a abi ní ìgbà tèmi ń bẹ lọ́dọ̀ mo jáde pẹ̀lú bàbá mi fajalasa rasulillah sallallahu alayhi wa sallam ala hufayratil qabr anabi sallallahu alayhi wa sallam wa jókòó lẹ́nu hù kékeré ara sàárè náà faja'ala yusi al-hadira anabi wa pa ẹni tí ń gbẹ́ sàárè lásẹ̀ẹ́. ويقول أنصفني كي أوسع من قبل الرأس jẹ́kí sáré yẹn fẹ̀ lágbọ̀n abi tí wọ́n gbé orí òkú sí. wà á wò sá mẹ̀ǹkébẹ̀lẹ̀ rẹ̀jù lẹ́yìn jẹ́kí sáré yẹn tún fẹ̀ lágbọ̀n abi tẹ́sí òkú méjèèjì ọ̀wà. alimami muslim ọ̀nlọ́gbẹ̀jáde. sọlẹ̀ ìfi hàn pé agbẹ́sáré fúnku wa azìgbẹ́ àjọjì agbẹ́sáré fúnku wa àjọfẹ́ á sì gbẹ dáadáa tọ eléyìí jẹ àlàyé ibo lòwó sùn nínú sàárè lòkú ọmọ sùn kọtọkọtà nàdé wọn gbókùn yín lọ síbi kan wọn ni wọn lọ ẹ̀ ń bá àwọn ẹ̀ wọn á gbé bàbá ń bàbá màmá màmá wọn gbé wọn sínú gíláàsì wọn lè gbé bí ó ti máa wà nù láéláé ẹni tó bá fẹ́ wo bàbá kọ́ lọ wò wọn lè gbé sí museum no ọlọ́run ọba ọgbà kẹ́ fi mùsùlùmí tẹ̀sìn bá thumma amatahu fa aqbar lẹ́yìn náà lọ́lọ́run ọba gba ẹ̀mí rẹ̀ lọ́pa ọlọ́run ti gbé sí sàárè apọ́nlé ńlá nípa àwọn sàárè ẹ̀yin náà ti rí bàbá ṣe jẹ́ tó bá pín wọn máa gbé wa sí sàárè. bákan náà ìsìláàmù wa sọ wípé orí jẹ́ ìnira rẹ̀ yẹn tẹ́ gbé sí tẹ́ gbókù síbẹ̀ ó kéésì lẹ́tẹ́ rà lẹ́yìn agbóku lọ sí ń bẹ ma fi de lẹ̀ mọ́lẹ̀ kọ́kàn nu ọmọ ọmọ lọ kọ́mọ lọ falẹ̀ ta kéésì lẹ́yìn ike òkú ni eléyìí báyìí òkú àgbàlagbà ni kìí sòkú ọ̀fọ̀ ẹ wàá gbogbo àgbàlá létí àti ọ̀tún àtòsí àwọn òkú ni. akókò bàbá alágbádá òkú ìyá alágbádá òkú kínní gbogbo òkú dédé òkú lágbolé islam ọ̀barama orí tẹ nítorí pé tó fi ẹ̀sìn islam sọ táwọn ìsọ̀rọ̀ láàlú islam sì ṣe òun náà ní pé tó kù bá kú orí tẹ ní kẹ́ ẹ lọ máa sin wọ́n sí àti pé ànábì ọ̀sọ̀rọ̀ láàlú àlùyò sẹ́lẹ̀ ẹnì kan ò kúrí nínú àwọn mùsùlùmí kó ní kí wọ́n ṣe síbòmí ìjọ yàtọ̀ sójẹ́ kọ́sẹ́lẹ̀ rí ẹ̀mọ́ tí wọ́n bá jẹ́ táwọn máa sìn kù sílẹ̀ kí la fẹ́ fi ṣe tókù àgbàlagbà bá kú wọn á sin sílé tókù ọmọdé bá kú wọn á lọ sin wọn á lọ sin sí gbó wọn gbẹ́ kòtò fún nínú gbó wọn sọ ọbẹ wọn sáré gbẹ̀yìn dà wọn á wálé kí ló dé àtàrí ń tẹ̀lé kìí sẹ̀sìn torí pátá Yorùbá sọ wípé tágbàlagbà bá kú á sì àní sọ bàbá wa nù àní sọ ìyá wa nù sígbó ilé láàsì wọn sí nítorí pé òkú ọlọ́mọ kò yẹ kó sunú gbò àmì tó bá gbọ́dọ̀ ló kú àbọ̀mọdé ló kú yóò bá nínú àṣà wọn wọn àti sísílé nítorí ìbẹ̀rù ìgbàgbọ́ tí wọ́n ń gbé kásí ọ̀dá wípé kú yẹn lè dàkú fà wọn ò ní sísílé ẹ̀yẹ́ máa wo kò sí láàrin yorùbá tó jẹ́ mùsùlùmí àti yorùbá tó jẹ́ ẹlẹ́sìn àwọn ní ṣọ́ọ̀ṣì àti yorùbá tó jẹ́ akọ́kíbọ̀ ọ̀pẹ̀ nípa pé tágbàlagbà ló bá kú fún wa wọ́n fà kékọ́rí pé làwọn ṣèṣe tó bá gbọ́dọ̀ àbọ̀mọ kékeré ló bá kú wọ́n mọ̀ wọ́n náà ti lọ sọ́ọ́sì gbòòní torí àkídà ìgbàgbọ́ ìgbàgbọ́ yorùbá làwọn ń gbé ká wọ́n gbà ìsìn náà gbòfin máa. ńbọ̀lẹ̀ sí ti wá sọ pé o sìnkú sílé ńbọ̀lẹ̀ sí ti sọ pé kọ́ ọ lọ sọ ẹnìkan sínú gbó kọ́ má bàa dà kúfà kí ni já kúfà gan ọjọ́ kú kálukú yóò kú ọlọ́gbọ́jọ́ ọlọ́jọ́ lọ ńbọ̀lẹ̀ lọ́lọ́jọ́ gbọ́jọ́ sí tí wọ́n lọ gbé ọjọ́ kú rẹ ló tán rẹ dànù síbẹ̀ ẹni tọ́lọ́ wọn bọ̀ ọba pa kò ní kú ẹni tọ́lọ́ wọn bá ń sì pa wọn ò kò sẹ́nìkan tí ọjọ́ ọdún ó kú náà ni sọ àwọn àgbàgbọ́ àwọn bàbá ńlá Yorùbá tí ẹ ṣe gbàgbọ́ tó tara ẹ̀sìn jáde inú gbogbo wọn ń tẹ̀lé wọn kàn parọ́ báyìí sẹ́ẹ̀sì sani. wọ́n ti jara wọn bẹ̀ wọ́n wà tata pípẹ́ irú tí kálukú ṣe náà kálukú ṣe. ń bọ̀ lẹ́sìn náà wà wà irọ́ lásán. torí pé wọn ò máa tẹ́sìn sọ wọn ò máa fi tẹ́sìn kọjú sí ẹ̀sájà ṣe bí wọ́n ti ṣe é. kó lè bá a rí bí ti rí nítorí wọn bá orí tẹ́lẹ̀ ẹ̀sìn kù sí o kò sẹ́yìn bẹ́ẹ̀ nìkan kan láti máa jánu fánu sọ pé ńgbà wọn ti sìn ànábì sílé ajẹpẹlẹ wọn máa sìn ẹ̀yìn náà sí nítorí olóòótọ́ wa mọ̀ kí sìn ànábì sílé wọn ò sìn ànábì tiwa ni wọ́n sọ fún wa ó ní ìbẹ̀rù ànábì àti pé àwọn sàhábà ìbẹ̀rù ń bẹ fáwọn náà àdúrà wò lànà bìsì ẹbí sallallahu alaihi wa sallam ní Allahumma la taj'al qabri watanan yu'bad Ọlọ́run má ṣe sàárè tèmi ló sàtúwọn àbọ ishtadda ghadabullahi ala qawmin ittakhadhu qubura anbiya'ihim masajid. ẹnì ẹnìkàkùn àgbẹ̀rẹ̀. ànábìíní ìbínú ọlọ́run lé tí wọ́n sọ àwọn sàárì ànábì wọn tí wọ́n sọ sàárì àwọn ànábì wọn dàwọn òòṣà tí wọ́n ń bọ̀. mọ ń kọ̀ fún yín agbọ́dọ̀ dábẹ́rò nídìí sàárì mi káná bí o tó dòkú kó tó ti kó ní sàárì lànàbì ti ń ṣe kìlọ̀ yìí ẹ gbọ́dọ̀ dáwọ́. torí ẹ àìsàn àni tí ò bá sí ìbẹ̀rù káwọn kan máa sọ sàárì ànábì kó máa sọ di òòṣà tí wọ́n máa bọ àbá gbé sàárì rẹ̀ síta lórí tẹ bàkìyà so tó ti jẹ pé sábàbí ńlá nù táwọn sàhábà tí wọn ò fi sin ànábì sórí tẹ bàkìyà àdúrà ànábì ti gbà kọlọ mọ ti sàárè mi lóòótá tí wọn máa bọ sẹ́yìn ọmọ kọkọlọpọ wà lónìí ló kọ fóun ṣe islam pẹpẹ ànábì ní sìn bọ náà tonti pé sàárè rè ò sí ń tàbá sàárè ànábì ńlọ́pọ̀lọpọ̀ ń bọ̀. lónìí ẹ ọ̀pọ̀lọpọ̀ tó ṣe ikọ́ lọ sí Madina yóò máa bèèrè ń bọ̀ ní sàárẹ̀ anabi sallallahu alayhi wa sallam wa láti ọka yóò wá bẹ́ẹ̀ máa láti pé wà wájú ọlọ́run mi yóò wá wájú sàárẹ̀ anabi báyìí yóò máa jẹnu yóò máa jẹnu yóò máa jẹnu sẹ́yìn bá ń tì sẹ́yìn gbà pé kí ló ń ṣe yẹn tá ń ló ń ẹ pẹ́ tó lù láàfin òní ṣe bí ìgbà tó ń rí ni torí òun ṣe ìbádà lójú ara rẹ̀ ni ìbádà tó ju gbogbo ìbádà lọ ṣírk ó ń ṣẹbọ sọlọ. èmi fúnra ara mi mo ti mú àwọn èèyàn rí níwájú mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa wọ́n wá láti Morocco wọ́n wá kọjú sí mọ́sálásí ànábì wọ́n kọ̀yìn sálùkìbìlà wọ́n wá ń ṣe sọ́láàtì. Ah, ibi tí gbogbo ayé kọjú sí ni àbójú ti yàn afọ ni a sì ti parí sọlá kí ló dé wọn ni ẹ a ti ṣe sọlá ti fọ lọ àwọn à ń ṣe lé ìbánibí àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ àwọn dàgìní dọ́rọ́ mo ní kí wọ́n pẹ́ má pọlọ́pàá sọ́yìn kí ni burúkú wọ̀nyí wọ́n bá túlẹ̀ torí ẹni tí ń sàyìn dáadáa máa kó sàyìn wọ́n ètò ètò ó kọ́ sọ fún mi kó tó bẹ́ẹ̀ à ah, eégún wọn ò bá dé èèyàn jọ̀ lẹ́wọ́n ti sọ láti kọjú sí anabi muhammed sallallahu alayhi wa sallam ah, ọ̀ràn ọ̀dáadá hmm, àwọn ọ̀daràn wọ́n dáràn àmọ́ ọ̀ràn ọ̀dá láti dá. akramakumullah ẹ máa gbé ọ̀pọ̀lọpọ̀ náà wà nísìn tó ṣe é gbé kóra ànábì o kò sáyé láyé ànábì o àdúrà sí ọ̀daràn rẹ̀ ń ṣe ni yá muhammad yá muhammad yá muhammad yá yá báwo ọ̀sẹ̀ bọ́ nìyẹn yá Allah ni mùsùlùmí máa ń ṣe nítorí pé hàn mẹ́yìn ojú ìbò mọ̀ bọ́ọ̀rọ̀ ìdàdà wọ́n yẹ kí fòsù tani máa dá ẹni tó wà nù pàtó lò ní gbogbo ìgbà tó bá fi Allah Allah Allah ní kẹ́ ẹ máa pè ud'u rabbakum tadarru'an wa khufya olú ẹlẹ́dàá ní kẹ́ ẹ máa pè lẹ́ni tí ń rá bàbà àti ní jẹ́jẹ́ àbúrò pàdé bì nígbà tí èsì pọ̀ fẹ́ wọ náà rọrùn torí orí kílẹ̀ gbòkù lọ èsì lílẹ̀ màá sin òkú sí asọdíjà ọ̀rọ̀ pé ilé làwọn sin bàbá sí ilé láàsìn láàsì ó túmọ̀ sí pé àìmọ̀kan bá yín jà ẹ̀dá nǹkan kan mà olóòdò burúkú ni yín. ẹgbẹ́ ìyá lọ sáré darí ẹgbẹ́ lọ sórí tẹ́ ẹgbẹ́ bàbá lọ sórí tẹ́ ẹ má sìn ẹnìkan kan sílé nítorí pọ́kú tẹ̀ ń fi sílé wọ́n yẹ pẹ́ wọ́n yẹ jìnnà sàn dóòtà ẹgbẹ́ òní ti tọrọ ẹnì ajá lo ojú orí ojú orí wọ́n bẹ̀rẹ̀ sí lọ pé bàbá bàbá wa má sùn lọ́rùn o gbogbo ọlọ́mọ ẹ̀ sùn má sùn ẹ gbọ́dọ̀ nítorí tọ́lọ̀ sùn tó fi kú fa yànnà pàjá ó ti bẹ̀ ó ti sùúrù lérè sùúrù lérè ó ti bẹ́ẹ̀ gà á ti bẹ́ẹ̀ gà gbogbo ọdún ẹ̀mí ṣẹṣẹ lẹ́nu kò sùn tó fi kú ọwọ́ akúta ń sùn ẹ tó ní òkú ọlọ́mọ ọ̀gbọ́dọ̀ sùn àwọn ọ̀kà wọ́n tún lè gbé àtìgbà tó ti lọ ìyá ń jẹ wá wẹ́yìn wò ẹ̀yin wo lọ́fẹ́ wò ẹ̀yin irọ́ wo lọ́fẹ́ wò irọ́ lásán ẹ̀yin ló kù láyé tí a bá fẹ́ jẹyin kọ́ jẹyin sàǹsàn ẹ mọ́nú tó náà wá bàbá tó wà nù dénjà tí ń bùkátà kẹ́ ẹ máa ṣàdúrà fún ẹ̀yin wá tún ní kó wẹ́yìn wò kí ni ọba akramakumullah ẹ̀rí pé òkú tí wọ́n sin ọ̀pọ̀lọpọ̀ agbọ̀nlé ìní àwọn bàbá àtìyá wọn ti sọ ni wọ́n ti di òòṣà táwọn máa ń sìn. tó bá yẹ pé nǹkan tó ń sọ yún bẹ́ẹ̀ lọ́ba yẹ kó o máa ṣe jẹ́ àlọ́ sójú orí bàbá wa káyọ̀ tọ̀ bí ọ̀dà ọkọ̀ mọ̀ nínú èdè Yorùbá àwọn bàbá àwọn òfin máa dẹ́rù bara àwọn àwọn ìyá wọn òkúta ẹ̀sìn sísá gbélé kò ní tọ́kàn ẹ̀yàn balẹ̀ torí pé yorùbá náà gbọlọgbọlọ títí irọ́ lásán náà ní máa ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìsìtọ́ bá jáde lórúkọ lọ́tọ̀ ẹnìkan á sásọ funfun títòsí ibi tí àwọn bàbá yín wà àtàwọn ìyá yín atẹ́kùn atẹ́kùn kan gbé aṣọ funfun ní máa ń tibá ní máa ń tibá. Ah, ah, tẹ̀lé àwọn àtàwọn ẹ̀rọ bí tuntun bó ti dàpọ̀ à bàbá jí bàbá rẹ̀ wo ló jì ẹlòmíì yóò kókó lè mi a ilé tó kù sí ń jí lóru òkú wo ló jí lóru ebe yìí lẹ́sìn kú sílé táǹbẹ̀ wàláì tọ́lọ̀ ńlọ bá sọ́kẹ́ máa sìnkú lé yóò bó tún yarí mbẹ́ náà sáà ní sílé torí gbogbo tọ́lọ̀ ni wọ́n ṣe mélòó wọn máa sìn àwọn máa ń yarí fòfin ọlọ́ọ̀ni bàbá kan wá kú àwọn ọmọ tí wọ́n gbẹ́sìn yìí wọ́n ní orí tẹ́lá àwọn ẹ̀gbọ́n wa ní ẹ̀tọ́ bẹ́ẹ̀ agbáyé wò lẹ́lẹ́ ní india sí ilé láti bàbá sí àwọn tó wá gbàgbọ́ yẹ ẹ̀sìn wa ní orí tẹ́ni àwọn lẹ́ni lẹ́ni orí tẹ́ni òkú òsìsẹ́ pín méjì àníbì kan wọ́n fa òkú mọ́ra àwọn lọ́dẹ àwọn kan gun orí lọ àwọn kan mọ́ ẹsẹ̀ lọ́wọ́ pé ẹni ọba já má lọ ẹ dàgbà má fi bàbá ń bàbá sẹ́sì wọ́n fẹ́ẹ́ sin màmá kan bìtán ẹnìkan nínú àwọn fámìlì wa gbọ́ pé ìyá tó kú wọ́n sin láàárọ̀ yìí wọ́n máa ń kó àáké dígà ẹ máa ń kó bọ̀ ọlọ́pàá ń jẹ́ bíríkìlìyà so ẹja pé màmá ó dorí tẹ ah, ah, ilé láti wọn ẹ máa gbé sáré mẹ́ntì ẹ níbo lẹ́gbẹ̀ẹ́ ibi tí omi adágún wà ní à ah, mí kọ́ mo sọ bórí tẹ́lẹ̀ fẹ́ gbẹ sí ni ọba ni ibi tó bẹ sínú ààrẹ bíi bàbá rẹ àlè pọ́ lẹ́sẹ̀tì bàbá rẹ lọ́ba ni à èmi ò ní gbẹ o tọ́ba kórì tẹ́ni máa gbẹ kọ́dà kọ́jẹ́lẹ̀ yangi tí yangi ń sì burú àmọ́ bí ẹ̀ní gbẹ lọ́ba ní à àwọn ọmọ zamani kò burú ọba àjọba zamani ọba àjọba zamani olówó àti sẹ́kì ń gbẹ mọ́ ní mọ́gbẹ́ mọ́gbẹ́ gbẹ́kìn àwọn على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان bẹ́ẹ̀ bá ara yín lọ́wọ́ ẹ máa ara yín lọ́wọ́ lórí àti tẹ̀lé tọ́lọ́ lórí àti páyọ̀ lọ́nà ẹ máa ara yín lọ́wọ́ lórí àti dáràn. lẹ́yìn ìjà bó ti ṣe jẹ́ mẹ́ orí tẹ́ orí tẹ́ orí tẹ́ lẹ́gbọ̀kùn yín lọ kò sí sọ́fẹ́ fi tẹ́lé. ẹ̀mí ilẹ̀ tí wọ́n sìnkú sí pé kọ́mọ kọ́mọ bàtà ó ta ilẹ̀ sí bàbá sí bàbá wọ́n talẹ̀ yá sí yá wọ́n ta lé tòkútòkù àìmọye kò síbi tó ti ṣẹlẹ̀ ní. pẹ̀sẹ̀ jẹ́ ìlú tí ilẹ̀ ti wọ́n sílé ti wọ́n gbogbo àwọn ìlú wa yìí náà wọ́n ta ilẹ̀ mọ́kù. torí di eléyìí kí lọ́wọ́ fẹ́ tira ẹ̀ tẹ̀sí sí kí lọ́wọ́ fẹ́ tira ẹ̀ tẹ̀sí sí ẹnìkan á ní lódodo ìgbà tó ń sin òkú bàbá àwọn ìgbà tó ń sìnkú màmá àwọn àwọn sáà ti sin gbà yẹn àwọn ilé ni wọ́n sin wọ́n sí ṣégbà láyé sí wà káwọn gbé wọn kúrò nílé nìsí káwọn lọ sin wọn sórí tẹ dáadáa dáadáa ṣùgbọ́n ẹ̀ láyà ẹ̀ láyà nítorí pé ọlọ́run lọ́mọ kò tábà wọn sẹ́wọ̀n kẹ́yìn náà lẹ fẹ́ tẹ́sípárímẹ̀tì tí o bá fẹ́ fẹ́ tẹ́sípárímẹ̀tì níjọ́ náà rẹ̀ ní tó sọ fún yín kó rí tẹ́ ẹ̀rí wọn àwọn náà máa fi ra orí tẹ́ àbílé so orí tẹ́ lọ́yẹ ká máa gbókù máa tọ́ lẹ́yìn eléyìí kí ni nǹkan tó yẹ ká ṣe lára sàárè ìtafẹ́ gbókùsì. alákọ̀ọ́kọ́ òun náà ní pé sàárè ìtafẹ́ gbókùsì ń gẹ́gẹ́ bí àlàyé tá a ṣe síwájú à ń fẹ́ kọ́fẹ́ kọ́mẹ́jẹ yìí tí ó fún mọ́kù gadigadi à ń sì ń fẹ́ ká gbẹ lọ́nà tó dáa tó sunwọ̀n eléyìí ẹnu àwọn olùmọ̀ ó kò lé lórí bákan náà ká jẹ́ ó dùn bẹ́ẹ̀ ni gbogbo àwọn olùmọ̀sọ àwọn màlìkíyà sáńtẹ̀lé imam àwọn làwọn ní kọ́ má dín jù kó dín nítorí pé a fẹ́ dáàbò bò ní. ẹlẹ́ẹ̀kejì nínú dátò sàkéèsì lára sàárè òun náà pé ńgbà tá a bá ti gbé òkú sínú sàárè wa tán à ń fẹ́ kí sàárè yẹn kọ́ rọra sókè kọ́ sókè lódiwọ̀n kan lọ́nà tó ṣe pé gbogbo ẹni tí ń bá ń lọ máa ń òkú bẹ́ńbẹ́ o tí wọn fi ní máa tẹ̀ mọ́lẹ̀ tí wọn fi ní máa fi sẹ̀sìn tọ́ eléyìí ó pàtàkì pípẹ́ ńgbà tá a bá gbókù sí inú sàárè kí léyìí ọ̀sẹ̀lẹ̀ gẹ́gẹ́ wa nínú hadith Jabir ibn Abdillah radiyallahu anhu أن النبي صلى الله عليه وآله وسلم قال nígbà tí Ànábì sallallahu alayhi wa sallam ó ní àbí nínú àdìsí Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ọlọ́nàbí sọlọ́láhu inú àdéhìí jáàbìr ọlọ́nàbí sọlọ́láhu àdìsílá pé alḥidu lahu láḥdẹ́n ẹni tó kù yẹn ẹgbẹ́ sáré fún ẹgbẹ́kọ́rọ́ ẹgbẹ́ alikibla nísàlẹ̀. wọ́n síbò àléyìí lẹ́bi nànà fúba bólọ́ eléyìí tó jẹ́ ti aláma ẹ sì gbélé di ẹ̀yìn rẹ̀ ní àgbélera wọn tí ó fi di ẹ̀yìn rẹ̀ ọwọ́ adarúkọ gbogbo àdìsí yẹn wọ́dẹ́kẹ́ ọ́n jábìrì wọn sọ wípé wọ́rùfì àkọ́bùrù mílẹ̀ ọ̀rùnì náhùwà mẹ́ṣẹ́bù wọ́n wá gbé sáré rẹ̀ sókè kò dọ́gba pẹ̀lú lẹ̀ ó gbéra sókè sílẹ̀ lódiwọ̀n àtẹlẹwọ́ kan ni pé gbogbo ìpẹ̀tà fẹ́ kólé orí òkú kọ́ ju àtẹlẹwọ́ lọ alimami ibn hibban àti bayhaqi ni wọ́n gbé àdéhùn ìjáde bí sanadin hasan àmọ́ ká wá gbé sókè kó tu àtẹ́lẹwọ́ kan lọ eléyìí bídà àtúmọdúnmùmá àdádálẹ̀ tó burú ni o ọtakò ẹsẹ ọlọ́run ọba ọtakò lànà anábọ muhammed sallallahu alayhi wa sallam kò sì bá ìgbésẹ̀ àwọn aṣíwájú rere mu òdiwọ̀n àtẹ́lẹwọ́ kan iná ní gbogbo gíga títà rí ọgbà. ali ibn abi talib radiyallahu anhu قال فو أبو هياج الأسدي قلني أبعثك على ما بعثني عليه النبي صلى الله عليه وآله وسلم مطيعنا عن الرسالة الذي لمنا ألا تترك قبرا مشرفا إلا سويته قال فو رفي سعليه كان لا تباتي كاج أفكو في سعليه باتي كاج ولا تمثالا في بيت إلا طمسته ó ti gbọ́dọ̀ sí eré kan sílẹ̀ nínú ilé àfi kó rí pọ̀ fọ̀ Al-Imam Muslim olóògbé àti ìfìjáde nǹkan òun náà ni wọ́n jẹ́ sàárè wa yẹn búlọ́ọ̀kù tí wọ́n fi àmà ṣe là ń fẹ́ ká fi díòkù má bẹ akórira lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ ìmáàmù àwọn mẹ́sàbù mẹ́rẹ̀ẹ̀rin ike kó wá jẹ́ ike búlọ́ọ̀kù eléyìí máa dàbí àdògán tí wọ́n fi àmàṣe tí wọ́n jóná kọ́mẹ́jẹ́ pé láàfin dí òkú má bẹ̀. kí ló fà ètò ni pé iná ni wọ́n fi jó àmọ̀ yẹn tó fi wá di nǹkan tó le ẹ̀rù ń bà wá kó má jẹ́ pé tá a bá fi tí wọ́n fi náà ṣe dí òkú má bẹ́ẹ̀ iná ń bẹ lálùkìyàmà àtàlùjánnà kó má jẹ́ pé àwọn náà ti ń bá a wá náà lẹ̀ torí ẹ̀ búlọ́ọ̀kù tí wọ́n fa àmà ṣe tí ò ní kẹ́míkà nù ńlọ yẹ ká fi dé má bẹ̀. ó sì má jẹ́ símẹ́ǹtì àwọn ọ̀fi símẹ́ǹtì rẹ̀ òkú má bẹ̀ ẹ̀sìn ìsìláàmù kọ̀ ìsìláàmù tún kórìíra kọjá pé pákó láti bò má bẹ́ẹ̀ irú ìtawà máa ń sèwọn tó ti kọ́mọ̀ kọ́mọ̀jẹ̀ pé pákó ni láti bo òkú mánu sàárè rẹ̀ àbí láti bo ẹ̀yìn rẹ̀ tó bá yẹ pé láhàd ńlá bá gbẹ fún torí pé nínú hadith hadith Jabir ibn Abdillah radiyallahu anhuma oninaha rasulillah sallallahu alayhi wa sallam an yuq'ada ala al-qabr ọlọ́nà kọ̀ fún wa máa jókòó lórí sàárè rẹ̀ wà á ní ọjà sọ́ọ̀f anábì ti kọ̀ fún wa láti rẹ́ sàárè símẹ́ǹtì wà yóò bẹ̀rẹ̀ àárẹ̀ ó sì kọ̀ fún wa láti máa kọ́lé lórí sàárè. àdéhìí alimami al-Bayhaqi àti Muslim Ahmad ibn Hanbal Abu Dawud an-Nasa'i ibn Majah àti Tirmidhi àwọn ni wọ́n gbé jáde alimami bukhari nìkan ni ò gbé jáde eléyìí hàn pé ẹ gbọ́dọ̀ jókòó lórí sàárè haram ẹ gbọ́dọ̀ jókòó ẹ gbọ́dọ̀ rẹ sàárè instrumenti haram ni o ẹ gbọ́dọ̀ rẹ sàárè instrumenti pékin ẹ fẹ́ máa fọwọ́ sọ̀kò ẹ gbọ́ kọ́lélé lórí ta náà máa gbé bẹ̀ ẹ gbọ́dọ̀ dáwọ́ sọ eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ mbẹ́ àfi tó bá gbé ilẹ̀ ibi tẹ́ fẹ́ sìnkú sí gbogbo bẹ́ẹ̀ ilẹ̀ ẹ̀rọ̀fọ́ ni ilẹ̀ ra kò sí bẹ́ẹ̀ ti kpókù sínú rẹ̀ tí òkú òní di nǹkan tá a fi sẹ̀sìn ẹ̀ lè dùkú bẹ́ẹ̀ òjé ti omi ni tàbá lọ wárò pléètì kọ́kírètì tí wọ́n ti ṣe pẹ̀lú rin táwa gbé wọlé táwa gbókù sínú rẹ̀ nítorí kómi kọ́mọ́bà jẹ́ pé ìní ọ̀dà bíi ìgbà tá a fi ṣe a fi sòkú adẹ́yẹ̀sìn kò sí ní tó burú mbẹ́ngbà torí ìbílẹ̀ ti ṣe rí nkẹlẹkẹrin òun náà ní pé kò burú kò bàjẹ́ wípé sàárè òkú ayùn tá a ti gbókù sí ká gbé èèpẹ̀ tí a tó ń bẹ lórí rẹ̀ yùn ká gbé sípò ike ẹ̀yìn màálù náà lẹ́sẹ̀ rí pé tí wọ́n bá sin òkú tán ẹ̀rí kí wọ́n da àwọn ìpẹ́ yẹn lọ́nà tó yẹ pé yọ́ da mi sí ọ̀tún yọ́ da mi sí òsì. so nítorí pé anabi Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ó fún wa lérò pé mo rí tàrí ànábì musannama nítàrí ìtòsí pé wọ́n ṣe ní abike lórí. ẹlẹ́karùn-ún òun náà ní pé. sàárè yẹn kò sí nǹkan tó burú lọ́dọ̀ Abu Hanifa Muhammad ibn al-Hasan al alimami Shafi'i àti imamu Ahmad ìgbé lẹ́yìn ìgbà tẹ́ bá gbókùn sí ẹ̀ta kò burú kẹ́ fami sí lórí nítorí kéèpẹ̀ tí ń bẹ lórí sàárè yìí kó lè bá kóra jọkọ̀ síbẹ̀ kọ́ gbé èèpẹ̀ tó wà lórí sàárè yẹn kọ́mọ́dé ń tàtẹ́gùn ọmọ gbé ká eléyìí ǹjẹ́ báwọn. lọ́dọ̀ ìmáàmù Shafi'i rahimahullah àwọn ní kò tó ború wípé sàárè òkú wa ká gbé nǹkan kan lé lórí bí òkúta níbi orí rẹ̀ kò bá jẹ́ pákó iná bíi two by two tí ó sàmì sí sẹ́ni tí máa ń pè òkú mbẹ́mbẹ́ wọ́n ní kò sí tó burú mbẹ́ nítorí pé ó wá nínú hadith anabi wa sallallahu alayhi wa sallam nígbà tí uthman ibn mad'un radiyallahu anhu tó kú anabi jáde láti lọ sin gbàtọ́ wá tán. anabi wa júwe fẹ́nìkan wípé kó lọ gbé òkúta tí ń bẹ lọ́ọ̀kan wa anabi wa fura rí i pé òkúta ju agbára ẹni tí wọ́n ní kó lọ wa wa anabi wa ka akpa ìwù rẹ̀ méjèèjì anabi súnmọ́ òkúta wọn gbé sallallahu alayhi wa sallam ẹ ti fún wa niroyin ó ló dàbí ìgbà tí mò ń wo fífunfun anabi muhammad sallallahu alayhi wa nígbà táwọn fi ń gbókùtà ó sì gbé títí ọlọgbé síbi orí Uthman ibn Maz'un radiyallahu anhu ó gbé sí agbọn bíi orí rẹ̀ anábì wa sọ pé ata'allamu biha qabra akhi màá fi máa dá sàárì ọmọ ìyá mi mà wa adfanu ilayhi man mata min ahli kó lè bá a tó kú nínú àwọn mọ̀lẹ́bí mi ẹgbẹ́ rẹ̀ ní màsíwájú. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله الإسلام في هوا ikpe òkútókù yẹn ọtọ́nà kagbé bí òkúta sí déédéé bí orí rẹ̀ agbọ̀n abitorí rẹ̀ wà kó lè bá a máa jámì tẹ́yìn ó fi dá àmọ́ kó kun bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tẹ́yìn bá sì máa rú òkúta tẹ́ gbé bẹ̀ ẹ fi lè mọ̀ pé màá ya yín tó kù ọ̀nù bẹ̀ eléyìí ọ̀tọ̀nà lábẹ́ òfin ọlọ́ ṣùgbọ́n kọ́tọ̀nà káwá gbó àlà ká gbé síbi sàárè òkú wa ká síbẹ̀ pé lágbájá wọn máa tàmẹ̀dò ló sùn síbi abilọ́jọ́ báyìí ó sì tẹ̀mí dìgbà báyìí sún rí o. gbogbo eléyìí àdádálẹ̀ ni kọtọ rárá bí tí wulẹ ó kéré ma ẹsì ti sọpọ gbọ́dọ̀ tí ẹ rẹsàárẹ rẹ simẹnti rárá ambọsibọsi kó tó ma pọ nǹkan sára simẹnti nítorí pé islam fẹẹ dínà sẹbọsọlọ gbogbo níta bá ti gbé tayọ ẹnu àlá rẹ àti dòsa rẹ ọ̀rọ̀ má dàwọ má dé kèé ṣe ńtọtọ tàwa lẹni tí ọmọ bá wa gbókù àwọn ọkùnrin sí àwọn obìnrin wọn ọba àjẹ mọ̀lẹ́bí o wọn ọba àti ẹ̀jẹ̀ o òkú wọn ọba àmà jẹ́ mọ̀lẹ́bí òkú òkú tó kú ọba àjọ ọkùnrin ọba àtijọ́bìnrin ọmọdé tàbá gbàlagbà àwọn ọkùnrin ni wọn máa bá wa gbó sínú sàárè wọn. ànábì sallallahu alaihi wa sallam ti jáde rí kpóhùn lọ sin òkú lọ́ba bá àwọn obìnrin wọn jókòó lọ bìbà kí ló dé èé ti rí kí ló bẹ yín wá wọ́n bá ní à ń retí òkú tí wọ́n fẹ́ sin ni ẹ̀yin lẹ́wẹ̀ẹ́ wọ́n ní rárá ok ẹ̀yin lẹ́gbẹ́ lọ sórí tẹ́ wọ́n ní rárá ẹ̀yin lẹ́bà ọ̀nàwọ́ rẹ̀ sísá rẹ̀ wọ́n ní rárá alẹ́mìlẹ̀ ọ̀padà lọ́kọ́ padà sílé rẹ̀ ma'zuratun ghayru ma'jurat ẹni tó dẹ́ṣẹ̀ tí ò ní gbalada ẹ padà sílé bóbìnrin bá tẹ̀lé wa síbi tí wọ́n tẹ òkú sí láti kópa nínú sọ̀látul jànáza ọ̀pá ọ̀pánà ọgbọ̀fin ọlọ́run ọba mu àmọ́ kó wá jẹ́ kó jáde ló kọ́ kó náà fẹ́ bá wọn dórí tẹ́ ọbẹ̀ sojú òun ọkọ òní bàbá òní ẹ̀gbọ́n òní àbá òní ọmọ òní ló wá bẹ́ẹ̀ ní nǹkan ṣe ẹ̀rọ ti sọ bẹ́ẹ̀ àlọ́ ọ̀gbọ́dọ̀ lọ ọ̀gbọ́dọ̀ lọ jókòó ẹ̀jẹ̀ sọ eléyìí jẹ́ bá wọn. akọ́rọ́mọkùnmọ́ lọ àwọn abẹ́ gbókù sísà rẹ̀ òkú tó kù yẹn jóbìnrin ọjọ́bìnrin anábì sallallahu alaihi wa sallam ó ti pa láṣẹ ní ìgbà tí ọmọ rẹ̀ kan kú ọmọbìnrin ó ní nàìyàn ọkùnrin yìí tàlẹ́yìn náà ẹni tó ṣe pé lẹ́yìn ọkọ̀ọ́rẹ́ ti lẹ́yìnlá tó ọba obìnrin rẹ̀ lò lóru májúmọ́ Usman tọ́jọ́ kọ ọmọbìnrin tó kú mbẹ́mbẹ́ àbúrò ńlá ọ̀kan náà àwọn sàhábà bá lè mí èmi bá obìnrin sùn mọ́tì anábì ní ìwà ni kò gbé sínú sàárì. ìwọ ọkọ lọgbà ẹran mi ní gbàgbẹ́rẹ́ máa ń tẹ́ ẹ̀rọ mi mi ní gbàgbẹ́rẹ́ gba wọn ọbọ̀ gbé lẹ́yìn ikú wọn bọ̀ gbé sí àrè ẹ̀ má bínú ọkọ ìyàwó wọn bọ̀ gbé sínú sàárì. ẹ̀yà àfi tó ọ̀báyàwó yẹn ní àjọṣepọ̀ àbíyàwó mi lájọṣepọ̀ májúmọ́ ọjọ́ tí òkúkú tẹ fẹ́ sìn so eléyìí ló láǹfààní àti gbèsè sáré torí àdìsí yìí sunba anabi sallallahu alayhi wa sallam onídìí pété bá wà gbókù kalẹ̀ tẹ́fẹ́ gbé sísáré rẹ̀ ẹ̀ẹ́dì òkú sí agbọn ibi tí ó jẹ́ ayé ẹ̀sìn òkú ibẹ̀ lẹ́kọ̀ọ́kọ́ dúrọ́pù òkú sí bá ti gbókù jẹ́ dédé bíi tí ẹsìn òkú ọ wà ńlẹgbọkùsì tẹbẹ abẹ gbé wọnú sàárè rẹ tẹbẹ sọ pé bísí ńlẹ wà ẹlẹ mi lẹsí rọsúlìlà ntẹ sọnù ìdìbò ẹ máa kí alámínáṣírà àbẹ máa kí wọn tọ ha ẹnìkó tún yarí ó ń bí dé àbúrúkú tí ọ̀dá kankan mà yóò tún yarí máa wọn tán tí wọ́n ń súnà tí wọ́n ń pàkíyèsí rẹ̀ lọ́wọ́ gbàá gbogbo òkútukú lọ́wọ́ ìgbà ń sẹ́nu àlọ́ ló tó kí ló wá fẹ́ máa ṣe ń bẹ kọfẹ́ tó kú jẹ olóòtú burúkú nítorí ìṣòro lọ́wọ́ ìṣòro àní kẹsùn kẹsọ ètò wọn pé kí wọ́n wíwọ́ àdáda ilẹ̀ wọn kan máa ṣe dábàá fọ́ọ̀kù sínú tààrẹ anábìlẹ̀ ọ̀sán kò bismillah wà ẹ̀lẹ́ ìlú wọn náà ń kan yèsì tó súfè nígbà tó ah, bàbá súfè náà gbogbo yọkàn gbọ́ kó ń sẹ̀sìn ń súfì ọ̀dà kama bisimilá wàhálà mílẹ̀tì rọ̀súlìlà ọmọ bó ṣe ma ọ̀wọ́ tí wọ́n ní ká wínú tẹ́ máa ń gbókù sí sáré ẹtí wọ́n gbókù sí déédéé fi tẹ́sẹ̀ ọwà ẹ wàá gbé jáde agbọ̀nfi orí rẹ̀ lẹ́wọ̀n àkọ́kọ́ gbé wọnú sáré o gba agbọ̀nfi tẹ́sẹ̀ ó gbé ẹ tó gbé mi orí òkú ẹ wàá gbé wọn sàárè gbabi tí ẹsẹ̀ ó gbéhùn ẹ gbé wọn títí tẹ́fì wá gbórí dáyé orí torí bá ti dáyé orí ẹ wàá gòkùn dùbúlẹ̀ lẹ́ni tẹ́fì ẹgbẹ́ rẹ̀ ọ̀tún lélẹ̀ apá rẹ̀ ọ̀tún yóò lélẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọ̀tún yóò wà lẹ̀ ẹsẹ̀ rẹ̀ òsì yóò wà lókè òun tó ń tán fúnra rẹ̀ yóò kọjú síbo yóò kọjú sálùkìbìlà ṣùgbọ́n gbàtẹ́ ti ń gbé wọn bísí mi lẹ́ẹ́ wa ala millati rasulillah tọ́ eléyìí jẹ́ bá ti máa gbé òkú wa wọ sàárè wọn lẹ́yìn ìgbà tí a bá ti gbẹ́ sàárè yẹn tán eléyìí bá yọ a ti da búlọ́ọ̀kù àmà a ti dàbò lẹ́yìn tó bá pé láti a ti fi bò lórí tó bá gbẹrú ìta ń bólẹ̀ tó ń lagbẹ́ ẹ̀yìn ìgbà náà làwọn àdá ìpẹ̀lẹ́ lórí etí ń retí èmi àti wọnú ká gbogbo rọ́dà ń bá kala yìí gbogbo kàkàrìrì furu kọ́kọ́ irọ́ burúkú tọ́ntara rẹ̀ dànù táyé ti fẹ́ forí ẹ̀ dànù tọ́ọ̀rán ti kó kunjọ́ kan ọ̀padà dẹni tó ṣe pé àkókọ́kọ́ lẹ́yìn ọmọkùnrin rẹ̀ báyìí ṣe máa kò tó bá lọ. ìjọba tẹ́lẹ̀ ayé ṣèyí onìkan ló kù ọlọ́ọ̀ẹ́lẹ́dàá wa nǹkan kì í gbé lọ́dọ̀ tiẹ̀ gbogbo sẹ́ta aláṣẹ àṣẹdáni ó kù díẹ̀ káàtó ìbẹ́ nù wẹ̀. àwa la lè máa gbé nǹkan pamọ́ síra wa àwa la lè máa rò pàṣẹ sanra wa dànù ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run gbogbo nǹkan kò dòrò ní lọ́dọ̀ Allah. ọjọ́ ńlá yìí ẹja arántí láti ṣe dáadáa lẹ́dẹ̀ẹ́ ọjọ́ ńlá yìí ẹ̀mẹ́jà gbàgbéra bá a bá lọ títí ká rántí ọjọ́ yìí a máa bínú ìyàwó wa ọ̀gbálẹ̀ yàrá wa ó ti kúrukú pípọ̀ aṣọ bẹ́ẹ̀dì ó ti tójú tó ti fọ́kàn yìí aṣọ bẹ́ẹ̀dì wo lẹ́mu ọ̀sàrí subhanallah alazim ilé tó ti pé ìpẹ̀lú dẹ́rẹ̀ àwọn kòkòrò àwọn àti tí ó lè jẹ̀yàn wọ́n wàá bá yẹn bẹ́ẹ̀ àwa náà ni ṣe sọ pé lọ́wọ́ èmi ìpara tí mo máa fi ń para special wa ni ẹ̀kú ẹ̀kú ara tún ṣe é di àwọn àdín síbọ̀ mi èèyàn yín náà ni àjámọ̀ kankan wà láàyè akadélé ayé tán là dá kankan màmá là ń wo bí ìgbà tó ṣe pé inú rẹ̀ láàmú abẹ láéláé ẹni tí bàbá rẹ̀ kú bàbá dà bàbá tiẹ̀ ń bẹ láyé bàbá tó bí bàbá tiẹ̀ ń kọ́ wọn ò kúkú jábọ́ láti sánmà bàbá tiwọn kọ́. bẹ́ẹ̀ náà làwọn ọmọ máa ẹ̀yin ọmọ pé ọlọ́run ọba ó ń fi ń yá wa dànù díẹ̀ pé ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀yin náà lánàá lánàá irun gbogbo wa dúdú ni sábàrí tí kankan ti taná lórí wa fi ń bí òdòdó what is that irun fún mi òun sọ fún ọ pé náà ti ń click ti ń click a wí bí ọgbẹ́ ẹ̀ irun asọ́jà kó lè pọ̀ ní dábàá di pé tán náà bí kékeré yà ẹ́ alhamdulillah alhamdulillah àwọn tó ń wọ àwọn ọmọdé eh, bàbá yìí ti gbó kò tí ì gbó ojú kan náà nìwọ náà wà oníkálukú wa ń súnmọ́ sáré lójoojúmọ́ ni sáré náà là ń sọ yìí ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ ká bá dáadáa pàdé iṣẹ́ rẹ téèyàn ṣe téèyàn fi kábàámà láyé nínú sáré àti lọ́la kìyàmà ọlọ́run kò fi wá sí kóńgẹ́ wàyí o a pé ìṣẹ̀lẹ̀ ńlá ń ṣẹlẹ̀ nílé ayé ní ọ̀tún àti lódì ní àyíká gbogbo bíi tí à ń gbé gbogbo a sì lè korí bọlẹ̀ kákásẹ̀ òkè kálá máa lọ láwùjọ gbogbo wọ́n pa jùlọ ńgbà tí ilé ayé tó ti lu jára wọn ó dàbí yàrá ẹyọ kan a ìbò democracy wọn tí máa eléyìí tó ṣe pé awuyewuye ti ń lọ lórí rẹ̀ láàrin wọn títí di bá ń ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ṣe pé wọ́n máa ń fẹnu warọ́ fẹnu já géètì wọ́n fẹnu warọ́ fún wọn fi já lórí ìbò àdánù yìí èyí tó yẹ kó jẹ́ kí ẹni tí ò tí ì ríran tún ríran ẹni tí ò tí ì gba ìsìláàmù kó gba ìsìláàmù ó ni pé àwọn arìnrìn èké wọ́n ní àwọn rírìn èké ó kún orí gbogbo social media àwọn pàìtọ̀ rẹ́fúrẹ́mù lóríṣiríṣi tó ní kálukú sọ pé a ah, èso àgbẹ̀ ni ó ti wọlé owó ti di àwa ẹ̀yà bọ́ọ̀lù náà wọ́n ní ọgbọ́n fún ọ. èmi kankan ni mo sọ ìwọ gẹ́gẹ́ bíi ìta ìwọ tó dára rẹ mà tó ọmọ tí ó ṣẹlẹ̀ sí ọ ní lẹ́sẹ̀kẹsẹ̀ ambos bọ́sẹ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn oṣù kan oṣù méjì ẹnìkan wá lọ tó sọ social media padà pàìtọ́ lágbájá ibi tó ti sọ wípé Trump náà ni ó tún wọlé pàìtọ́ tàmẹ̀dọ́ ibi tó náà ti sọ olúwa ti sọ fún wa olúwa ti hàn wá àwọn ọ̀rọ̀ burúkú gbọ́nà àbá ìbò àdánù ń gbà wọ́n jì kí ló padà ẹni wọ́n ní ọ̀wọ́ ní sọ́wọ́lé kọ̀wé akọ̀báwá lójijì tẹ́lẹ̀ náà kò sẹ́ni tó máa ń tọ́pa mọ́ ọkọ̀ jẹ́ pé àwọn èèyàn náà wà sọ pé tí wọ́n bá ń gba òròmọ jẹ wọn lọ́wọ́ ọkú wọn ò ní wọn ò dí wọn lọ àtìtàn ọjà òní. síbẹ̀ yìí náà ń gbàgbọ́ pé àwọn àfáà kan wà sẹ́ni máa ń tọ́pa mọ́ àbíbẹ̀ náà kọ́lẹ̀ yìí náà ìbá pọ̀lọpọ̀ nínú yẹn lè dáwọ́ lé nǹkan kan àfi kẹ́ lọ bá babaláwo àfáà kan ẹ bá wa yẹ̀wò. èèyàn fẹ́ gbaṣẹ́ ilé ilé ilẹ̀ lọ́ọ́ ṣe iṣẹ́ òun tí òye ò ní kọ́ mi. òyìnbó kọ́ yẹn rẹ̀ nígbà tí o ṣe pé ilẹ̀ ilẹ̀ wọn ní ọkàn orí orí pákó lọ́kàn òyì lè kọ́ wọn á nílé pẹ̀tẹ́sì wọn ni tí òye ní kọ́ o tún fún òpùrọ́ láyè àti rírọ́ pa wípé òyì lè kọ́ hm, òyì lè kọ́ sọ́ra má gbà sẹ́wọ̀n ọbẹ̀ tó ń jẹ lẹ́nu ẹnu ìwọ náà sì wá sọ̀rọ̀ ẹlẹ̀ lórí tó fẹ́ gbẹ́lẹ̀ lẹ́nu ẹ̀ ẹ̀bí afẹ́ fọmọ náà kọ ẹ̀ wọ́n ní kí ẹ kánú o tún lọ yẹ o kẹ́lọ́ rà ìyá ni ó jọ. so ẹ gbà pọ́pọ́lọ̀ nìkan lọ́ máa ń tọ́ pamọ́ eléyìí sì máa ń tọ̀ yẹn di kékeré. ẹni tí ń bá yín yẹ̀ wò sódì ọjà sọ́nà ọjà ìjọ tí ó kù oná ọ̀mọ̀ pọ̀ wọ́n kù lọ́ba gẹ̀dẹ̀ lé. ọlọ́run ti kọ́ pé tó bá ti jáde sẹ́nu títí àti bọ́ sára dà ní ó kù. séèyàn bá rí ìrànlẹ́ séèyàn jáde jọ náà ní jáde yọ̀ọ̀gá lé ní ọlọ́run ìjọ ibi pọ̀nà lónìí subhanallah bá adúpẹ́ fọlọ́ téèyàn bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìyẹ́ oníjẹ o láti ayé ń bì ẹni tí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ ìyẹ́ ọ̀jẹ lọ́wọ́ bá yẹ kí wọ́n fi jẹ ó tún lọ fún babaláwo ni. torí ẹ amọ̀sibọ́ ti ẹnì kan gbẹ́ndì wọn á gbóhùn páìtọ̀ òun kìíní kan wọn ti fi hàn tání fi hàn òpùrọ̀ bú. lẹ́yìn náà ẹ dimú gbogbo tí wọ́n bá ti mọ lórí tọ́lọ́run atúbọ̀tán rèé dà sẹ́mi pé tí wọ́n ń pè ní democracy ìtumọ̀ rẹ̀ ní ìjọba táwọn èèyàn sì fúnra wa lórí àwọn èèyàn ẹgbẹ́ wa kò sí ní tọ́kùlọ̀ ńbẹ̀ tí wọ́n ń pè ní democracy ìdí nu sáfì máa sọ pé ìbò àdánù ìbò òfò torí pé tí wọ́n padà sí ni pé ẹ̀yọ̀ wọ ọlọ́ǹkan nínú gbogbo ọ̀rọ̀ yìí kẹ́hìn àìsè láyé tá a bá ní ká má fi tọ́lọ́ sí tí ọ̀yọ́ rí rere kò sí torí ti eléyìí ẹ rí i pé ìgbà tí wọ́n dì náà tí wọ́n lẹ́nìkan lọ wọlé àwọn wọn ń tara wọn dànù wọ́n lẹ́nìkan lọ wọlé ntí máa ṣe wọn láfíríkà ṣe wọn lámẹ́ríkà báyìí sẹ́wọ̀n kí láfíríkà sàn bá dìbò fún yẹn olórí ọ̀sọ̀ pé èmi mọ wọlé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ èmi mọ wọlé irú rẹ̀ ti sàn lámẹ́ríkà báyìí ẹni tó wà ń bẹ sọ pé èmi mọ wọlé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ gbogbo ní ọba tẹ̀lé ọ̀sẹ̀ ni àdúpẹ́ fọlọ́ tó ṣe wá mùsùlùmí àdúpẹ́ fọlọ́ tó ṣe wá ní mùsùlùmí tó ti wá lọ́mọlẹ́yìn anabi wa muhammed sallallahu alayhi wa sallam má gbẹ̀sìn rẹ lọ sọ́dọ̀ ẹni tí wọ́n bẹ̀sìn rẹ jẹ́ o mùsùlùmí yẹn lọ sílé oníyàwó mùsùlùmí yẹn lọ sílé oníyàwó omi yòówó lè máa lò àtẹ́lẹwọ́ ló lò omi ló lò ìràwọ̀ ló ń wò kọba ẹjẹ alùpàánì yìí kọba jẹ alákòókò ọ̀ràn má lọ sọ́bẹ̀ nìkankan má bẹ̀sẹ̀ ara rẹ jẹ́ ọ̀sẹ̀ nìkankan tó máa tọ́ pamọ́ àwọn ẹni tí ń fi títà yín jẹ táwọn ń fi ń jẹ láíláí wọ́n máa sọ pé àwọn máa tọ́ pamọ́ náà ni. nítorí pé táwọn náà bá gbà bọ́lọ̀ ti ti sọ pípọ̀ sẹ́ni tó máa tọ́ pamọ́ àwọn fẹ́ tí nà jẹ mọ́ra àwọn ni. ìdínà tó ń bá lọ lọ́nà ẹnìkan sọ pé òní rí sí

post office lásán ṣé lẹ́tà tá a gbà post office tọ́wọ́ ajá sí ọlá tọ́já sọ́là ṣé post office la máa dúpẹ́ fún. sọ eléyìí túmọ̀ sí pé ẹja sọ ẹ̀sìn wa ẹ má lọ ilé oníyàwó ẹ má lọ ilé alágbègbà ẹ má lọ sílé àwọn ọlọ́pẹ̀lẹ̀ ẹ má lọ sílé àwọn tó ń dapá ẹ má lọ sílé àfà tí ń ẹ má lọ ilé páìtọ̀ tí ń dòró ọba àmàdé kó pupa ọlọ́mà ọlọ́ọ̀nìkan lọ́ọ́ ẹnì kò sì sítọ̀ máa ń tọ́pa mọ́ ọlọ́run ẹlẹ́dàá wá sí gbogbo ntí máa bani lẹ́sìn ọlọ́run máa fi sàdánwò fà da nínú ẹ̀sìn wa ọlọ́run máa pọ̀ ti sùn wá lọ́wọ́ eléyìí tó kù dẹ́ka tó ọlọ́run dàpọ̀ tún wá sí ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba olóríire lásìkò tí àwa mà nípa dáadáa tẹ́sí Islam kọ́ wa táǹtara rẹ̀ táǹkọ́ bá ṣe jìnnà fáwọn kárántí pé nínú tọ́lọ̀ ń fi pa wá láti àwọn tá a jẹ́ mùsùlùmí tá a jọ́ ọmọlẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam olóòní ká máa pọ̀ nínú àti àsọ̀láàtì fọ́gà wa ànábì tiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ànábì yìí ọ̀gá lọ́la bẹ́ẹ̀ pé ọlọ́ọ̀ àtàwọn màláìkà rẹ̀ gan àwọn náà tún ṣe àsọ̀láàtì fún ànábì wa Muhammad sallallahu alayhi wa فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وزلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها وأصلح لنا اللهم بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم